لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ننو ياتو المصلى والمسجدنا كلا ما في ما مصلى ياتو فún مسجد pé bàbá tí ẹ̀wà láti gbọ́ pé nǹkan báyìí a lè ṣe mùsọ́lá àyè kẹrùn tí è ṣe masala àlẹ́ṣẹ́lẹ́yìn ní masalasi èyàn lè wá ronú pé ah ibi báyìí tàà ti ń kírùn mọ́sílásí làápè ní àbígíní àbí mùsọ́lá ìbéèrè tó ṣe pàtàkì ní bọ́yẹ́ ni ó gbé kalẹ̀ gan ti kú dépò tá lọ bí pé kílà níyànyí sáníyànyí ni pé ó di mọ́sálásí tẹ́ẹ̀sì ti ẹ̀mọ̀ lónà ẹ̀mọ̀ sí ẹ máa lò náà mọ̀sọ́lánù bọ́bá wù kọ padà gba nkẹ́ ẹ̀ kó lò fún tí ọba fẹ́ lò fún pèsè wọ̀ gbogbo làṣẹ fẹ́ mọ̀ àwọn alfáà wa wọ́n ṣàánú wa wọ́n fi ojú ma ṣẹ̀ríà bí adílàtí mẹ́nà kòrání wọ sùnà inú àwọn alfáà wa tí wọ́n lọ láìpẹ́ tí wọ́n sàlàyé ọ̀rọ̀ ìpúpọ̀ òun ni ṣeikhuna muhammad ibn ọ̀fẹ́mìn rahimahullah bàbá ibn ọ̀fẹ́mìn ni wọ́n lè mọ blọ́ọ̀kù àti ọ̀dà àti gbogbo ẹ̀ kọmọ ẹjẹ́ mùsọ́lá wọ́n sì lè kà tí bàbà kọmọ ẹjẹ́ gíní kọmọ ẹjẹ́ mẹ́sílú ìyẹn ni pé kákọ́ hákò láàká ìwà pé a ọ̀wà mọ́ mọ́sálásí ìgbà bá ti kọ́ tí wọ́n rúfù ẹ̀ tí wọ́n sì faná sí bàbá lẹ́yìn kọ́ kọ́dà wọn ẹlẹ́ kún mùsọ́lá lọ́dá ẹlẹ́ rúfù ẹ̀ ẹlẹ́ faná sí tí ó sì mọ́ jẹ́ kíní mùsọ́lá náà ni ò kéése masìlù ẹ̀sì lè má lówó ju pé ẹ̀kangì kan mẹ́lẹ̀ ń bẹ̀rún ẹ̀kangì kan mẹ́lẹ̀ yàáyìn ẹ̀nà asọ́lé masìlù nù tí ó sì máa mú dájọ́ masìlù wà èyí wọn yẹ ká gbọ́yé èsì dandan ni kí wọn kọ́dà irú ètí ọkọ́ di masìlù bẹ̀bá sì kọ́ bẹ́ kọ́lé bàbá ipá ní ẹ̀ mùsọ́lá náà ni ọmọ jẹ́ bọ́bítù kan làwọn alfáà fi ma wá mọ̀ bàbá rẹ̀ ni tàà bí mọ́ pé mọ́sálásí lẹ pé bí yà bí kílà ní ẹ̀yìn òun ni al al'amu lil masjidi la musalla ta ń pè ní masalasi níbi tí ẹnìkan ọ̀gbọ́dọ̀ kanlẹ̀kùn ọ̀gbọ́dọ̀ sálámà kó tó wọlé ìjọdín bá ti ń di ah, ẹ̀kanlẹ̀kùn náà wọ́n mẹ́lẹ̀ bínú pé ẹ̀sẹ̀ já wọlé báhùn masalasi kan dọ́bí túnù gbogbo obi tẹ́yìn bá dà níyàn pé masalasi àbẹ́yìnà lẹ́kọ́ se ń wọlé kó tó se kíni kò tó ní àṣẹ́sì sí masalasi àmọ́ bá ké mùsọ́lá ní àlìká ah, ẹ̀dàkùn ẹ̀dàkùn fámílì nìkan ní kírùn yà <laughs> ẹ̀rìn iwájú bẹ̀wọ̀n ẹ̀rì ẹ̀rì masalasi kọ̀ láìfì mùsọ́lá nù gbogbo bí ta bá pè masalasi tí ò sí dínà ámù ń bẹ́ kọ bá mú o gbogbo bí ta bá pè ní masalasi tó pé ní asẹ́sẹ̀ máa wá mọ́ta ni wọ́n sílẹ̀kùn fún ta ni wọ́n mọ́ sílẹ̀kùn fún èyí wọ́n èsẹ masalasi o masalasi ni bí tí lábúdà yẹ̀kú na fi hì evenon ààm ìjọyìn bá ti ní masalasi ni a ní ilẹ̀ ń gan ìwọ́kọ́ ṣe gíní ìwọ́kọ́ nímọ̀ ìtọ́gbà ó fún ọláyé ń bí yí ọbọ̀ tọ́jú ẹ̀dà alkiyama lẹ́sàn tó pọ̀ tó jùlẹ̀ tí wọ́n gbé kalẹ̀ àbílé tó gbé kalẹ̀ lọ tó eléyìí náà bẹnu masalasi tó fi yàtọ̀ fún kíni tí ó fi máa yàtọ̀ fún musalla ìtàkìdú wàtàkìdú mímọ̀ kọ́mi ìbẹ̀rọ̀híma musalla wọ́n àhídìnà olúwaláwá àṣẹ àdéhùn pẹ̀lú bàbá ńlá wa nabi ibrahim aléhì sọ́látù wasalam wa ismail àtọ́mà rẹ̀ nabi ibrahim ló bí ismail ismail yí lọ jẹ́ bàbá bàbá gbà fún annabiwa muhammad sallallahu alaihi wasallam torí ọmọ tí annabi gbogbo wọn lọ́lọ́n sí àwọn méjèèjì náà lọ́lọ́n ní kí ìran ńlá ńlọ jáde lára wọn látara ishaq òun labanú israel àti jáde látara ismail òun ni larubawa ti jáde òun ló fi jẹ́ pé ismail gan ni ọ jẹ́ bàbá bàbá àgbà fún annabuwa muhammad àhídìnà agbé àdéhùn májẹ̀mù ilá ibrahim annabi ibrahim aléhìsàlá wa ismail àtọmọ rẹ̀ ilẹ̀ kọtàwọn onímọ̀ ní akọ́mbì o ní pé bí tí wọ́n wà èése táwọn ọmọ rẹ̀ ò sí mẹ́ bẹ̀ kan nísìn alhamdulillah irú yìí àwọn àgbàlagbà nìkan lẹ́bà mọ́sálásí èsì ọlọ́run yọ̀nda àwọn ọ̀dọ́ bẹ̀yìn àbí wọ́n láṣọ ránṣì pa àwọn ọ̀dàgbà pé bá bá wá dàgbà làwọn ma kírùn tàà ṣú ọmọ bẹ́ẹ̀ ní àbá ti ẹ̀jáde kó núùlú ti ń lọ àwọn ìgbèríko nkankan pọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn bàbá kan tí over 70 àbọ́súnmọ́ 70 àbí àwọn nìkan lẹ́bà ní mọ́sálásí àwọn ọ̀dọ́ ń kọ́ àwọn ń sayé sí ọlọ́run sàdéhùn pé ọ̀dọ́ ọ̀gbọ̀dọ̀ mọ́ dàgbà ọba ṣe gbogbo ìtò ṣe ẹ̀hùn tán ọwá darí wá bọ́ lọ́hun ó lè tó bẹ́ẹ̀ àmúlé mọ́ tó ti ẹ bẹ́ẹ̀ torí pé gbogbo ẹ̀dá tó wáyé kó tó wáyé lolúwa ti kọ kíni ló ti kọ ajá lón but challenge fún gbogbo musulmi òun ni pé tíbi tí wọ́n tò sí táàrọ mọ̀ rẹ̀ ń bẹ tí ń sì máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó dẹ̀rẹ́ lómíì ọláki ti yán ń bí ẹ̀sìn kọ́dọ̀ lè kọ́ mọ́sálásí àìmọye mọ́sálásí rú bẹ́ẹ̀ lẹ́kọ́ làwọn ọmọ ti gbé tàfà àwọn ibo àbí nkankan nísìn nígbà táwọn bàbá wọn ọ̀fà wọn síbi táwọn wá kánrin lẹ́kọ́ nísìn ọlọ́mọjọ́ padà dáwọn ìlú ngba náà bí ibrahim ní ah, ọlọ́run lọ́bẹ̀ ismailu ma o kere kéré ẹ̀kọ́ nìyẹn àbí ẹ̀mọ̀yẹ ọdún tí ń bẹ láàrin ànábí ibrahim àti ànábí ismail ma ọmọ ọdún tó tó ọmọ èké yẹnyẹn ni ismail ńgbà tí kòrá but despite ibi challenge ńláńlá ni o kọ́dà tí yẹn bá àwọn lémi tí wọ́n àgbà náà tàn pé báyálé àfá àbáyálé àwọn ẹni ọlọ́run kankan ni kí ni wọ́n se mẹ́ lónìí wọ́n mú gbóǹbí omi àfikẹ́yìn ó kọjọ àwọn ànábí ọlọ́run o isma ibrahim wa ismail wọ́n èé se rọ kèèsé pà bí nkankan náà wá ní wọ́n lọ́lọ́n fi ń dá sàdéhùn pẹ̀lú àmá náàbí ibrahim mójú ọmọ rẹ̀ tó tí òun náà wà kọlọ̀nkọ́ mọ́sá rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà àmá náà ní àwọn ọmọ tẹ́ fojú mú ẹ̀sìn kan ẹ̀yìn kan rá kọ mọ́sálásí kalẹ̀ níbi tílẹ̀ tí wọ́n délé kó yìí àwọn kan wáwé kan ní ogbó gbígbé ẹ̀kàn gbọ́ pé àwọn ibò ni ọ̀gá <laughs> àwá ti ra àwọn ọmọ inú sí ìgbáyà ta lóòtọ́ pàà láwọn ta lóòtọ́ bàbá àwọn lónìí àmọ́mọ́ tó pé láti kéèkéé ẹjọ́ ń kírùn-ún bẹ̀ ní ṣe yọ́ dẹ́yìn wò bẹ́ẹ̀nà lọ wá rí gbogbo bí àfitọ́ ọba mọ̀ pé bí tọ́ wọ̀ ọ̀dá pọ̀tíyàn bá mọ̀ pé ibi tí ah, wà yá ibi ọ̀dá ni ọ̀dá púpọ̀ èyàn ò ah, sí kíni kò má wọn mọ̀ rẹ̀ ni ó ma ha ibrahim